بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير أفضل قسم علوم الله وبتيو في شر سواه láti ọjọ́ aláàdì ètí ọ kọjá tàbí láǹfààní láti tún péjọ nírọ̀lẹ́ tòní abẹ́láwọn subhanahu wa ta'ala ẹ̀mí gígùn àlàáfíà ara àlékún imani ọlọ́njúkun rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àlékún arzikì tọ́jọ́ ti halal ọlọ́nṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn níjẹ̀jọ́ àwọn ìdájọ́ tó ní wọ́n ṣe pẹ̀lú títò lẹ́yìn ìmáàmù kírun àtàwọn ìdájọ́ ìtọ́jẹ náà ìmáàmù gangan fúnra rẹ̀ nírọ̀lẹ́ òní àlàyé nípa talẹ́ńtọ́lẹ́tọ̀ láti tòsíwájú láti wà níwájú gẹ́gẹ́ bí ìmáàmù táwọn yóò máa kọ́ṣe níbi irun àlàyé rẹ̀ ní àkọ́kọ́ ṣe lẹ́yìn náà àwọn tí wọ́n bá ní àwáwí kan àbọ̀ míì bóyá ara rẹ̀ ọ̀yá ni àbí ti bẹ lórí ìrìn àjò ni abẹ́ni tó ṣe pé ó wà ní pápá ogun irú àwọn àdẹ̀kùn níbẹ̀ fáwọn eléyìn lábala ìrún ní kíkí. قال المؤلف رحمه الله يؤم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في سنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما أو سنة ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكريمته إلا بإذنه رواه مسلم أفهم حديث و إتمام مسلم تيوغبا و على ń bẹ́ẹ̀ nípa pé káwọn àfáà bá talenti ọ̀lẹ́tọ̀ọ́ láti ṣíwájú kírun jùlọ ààrẹ ń tọ́ ma fi kírun ààrẹ ń tọ́ gbé odidi kùránì sàgbárí arágbàlagbà àrọ́mọdé ààrẹ ń tọ́ ṣe Islam talenti ọ̀lẹ́tọ̀ọ́ láti wà níwájú jùlọ nínú hadith òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam sọ pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tí ó máa léwájú kírun fáwọn èèyàn ó ní aqra'uhum li kitabillah ẹ ń bá máa kùránì ká jùlọ tó gbé e sórí jùlọ tó há kùránì orí jùlọ síwájú kírun aqra'uhum li kitabillah ẹ ń yìí máa fòrò àjùlọ tọ́mọ fíkìú jùlọ òní yóò ṣèwájú kírun. fàyínkánu fìlìkìrọ àti sàwáà ṣùgbọ́n tó bá jẹ pé níbi káàkùránì sórí odidi lẹ́nì kìíní ha ẹnì kejì náà odidi lọ ha bó ṣe jẹ́ afáfá bó ṣe yọ lẹ́nu rẹ̀ ní kíkà lórí bẹ́ẹ̀ lọ yọ lẹ́nu ẹnì kejì náà fíkìú kan náà oní àjọmọ̀ ajẹ́pẹ́ fàálámù bìsọ̀nà ẹ̀bẹ̀ wá ha bí ìfẹ̀sọ̀rí jùlọ eléyìí tí Buhari àti Muslim ó ti ha mọ́kùránì ẹnì kejì rẹ̀ sàyò Muslim nìkan ló ti rí asorí kò tí ìyá Buhari ajẹ́pẹ́ tó ti ha àti Muslim mọ́kùránì ńlá tàrí síwájú fàyínká ni òfin sunnati sàwáà bala àdéhìsì náà bákan náà ni a tún ṣe jọ rí ìwọ òjò mi èmi òjò ọ ńlọ́bádé ajẹ́pẹ́fà àkọ́dámọ̀ hìjìrọ̀ àwọn awo talẹ̀ntọ́ kọ́kọ́ ṣe hìjìrá láàrin àwọn méjèèjì talẹ̀ntọ́ kọ́kọ́ fi lé fara fẹ̀bí rẹ̀ sílẹ̀ talẹ̀ntọ́ kọ́kọ́ gbé ẹ̀sìn rẹ̀ sá láàrin wọn adékèláwà àti ìwájú. fàyínkáànù fìlẹ̀ hijira ti sàwá a. tákìlá bala hijira bákan náà ìgbà kan náà ni a jọ ṣe hijira. wọ́n jọ gbé ẹ̀sìn wọn sá ọjọ́ kan náà ni a jọ gúnlẹ̀ sí lu Madina láti lu Maka tàbí láti lu maine. ajẹ́pẹ́fà akọ̀dámọ̀ fìlì náà. a wà wò pẹ́tọ̀ sí ìsìláàmù náà méjì ẹnba kọ́kọ́ sẹ́hùn ńlá wà tààrí síwájú. àwòsí na abẹ́ntọ́ bá dàgbà jù láàrin wa ńlá wà tí iwájú kò ṣe imam. ànábì ò tí ì dàtọ́ o ó ní wàlá àyà òmẹ́nà rọ́jùlù rọ́jù láti yíṣọ̀lùtọ́ nìyí ẹnì kankan ò gbọ́dọ̀ síwájú ẹnì kejì rẹ̀ kírun fi sultani láàyè ibi tí ẹni tó ní àkóso lé lórí ìmáàmù rátìbì ní ìsìn nínú mọ́sálásí ó ní ìmáàmù tí a ń yàn bẹ́ẹ̀ gbogbo àfa wa bí a ṣe lè wò kí wọ́n gàǹgà kí wọ́n góńgò tó ìbá àmọ́ màkété wọn ọ̀sán màkété fi kẹ́hùn ọmọ tí èèyàn rò kó ogun tá a rí lórí ìrún pátá gbogbo ẹ̀ òun lọ́lẹ́tọ̀ọ́ láti ìsáàsù rẹ̀ tó kọ́ńké kìbá àmọ́ abẹ́nu mọ́tíláṣí àti tó bá pọ́nlé nìkan pé ẹ̀yin ẹ̀wá kírun fún wa. wàlàyé kan ló fi bẹ́ẹ̀ tì í alàtẹ̀kìrìmẹ́tì ìlàbí ìbùnì ẹ̀ńtọ́ wa lọ sílé ìtàlẹ́yọkẹ́ dósìkẹ́ ti jọ sọ̀rọ̀ ṣùgbọ́n wá sí àpọ́nlé rẹ̀ oníkọ̀ nílé ọwọ́ rí àga kan tó ṣe pé àga ara ọ̀tọ̀ ni ọ̀lẹ́tọ̀ láti jókòó bẹ́ẹ̀ o gbé àwọn yòókù ń jókòó sí ni wọ́n náà jókòó sí yẹnni pé tẹ́kírínà rẹ̀ àga àjókòó tiẹ̀ ìtọ́jú ààyè ẹ̀sà ààyè àpọ́nlé fún ẹnìkan ò gbọ́dọ̀ jókòó mbẹ́ o illa bi idnihi àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ńtóni létọ́ yọ̀ǹda fún ọ̀tún ní wọlé o kí wọ́n ní tí àfàwà tí wọ́n ń gbìyànjú láti ṣe ní àlàyé fún wa ẹjẹ́ àwọn oníṣẹ́rìhù káfíńmọ́n tí ó bá wa àfàwà sọ pé ikhtalafa al-fuqaha àwọn àfà onímọ̀ fíkìú ẹnu wọn ò kò lórí pé talẹ̀ntọ́lẹ̀tọ̀ jùlọ láti jẹ́ imam ṣé akọ́rọ́ òní. sẹ́ńtọ́ tó há kùránì sori jùlọ ni abẹ́ńtọ́ máa fíkì jùlọ ọ̀rọ̀ méjì làwọn afáàfẹ́ lórí eléyìí àwọn kan ní akọ́rọ̀ òní torí pé ló gbá kùránì sórí jùlọ àwọn kan ní akọ́ òní látàrí wípé tá a bá wo àwọn sàádé látòkété délẹ̀ ẹ̀ máa kùránì jùlọ nínú wọn iná àlọ́ máa o jùlọ nínú wọn. والغالب في عهد الصحابة أن من قرأ فإنه يفقه ìtòbò orí jùlọ ní láàrin wọn sàbẹ ni pé ẹnba ti máa kura ní ìka jùlọ onáà ni ọ lágbọ̀ọ́yé fíkìú jùlọ látàrí pé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam bí ṣe máa ń kọ́ àwọn sàbẹ lẹ́kọ̀ọ́ ó ní pé àyà mẹ́wàá mẹ́wàá òníyọ́ gbà fún wọn. aya mẹ́wàá wọn máa kà dáadáa wọn gbogbo ìdájọ́ tọrọ náà wọn ti mọ̀ á ti lò ẹ̀yìn àti gbogbo eléyìí bá ṣẹlẹ̀ tán òní wọn ó tó tí wọn á tẹ̀síwájú báwọn tó fẹ́ gba kémi ajẹ́pẹ́ bí ẹ ṣe ń jẹ́ akọ́rọ́hùn lójú ẹsẹ̀ náà náà tún jẹ́ ṣùgbọ́n ní àsìkò tí a wà yìí kọ̀dí yóò jáde fi hàdí azmina man yahfadu kathiran min al-ayat aw min as-suwar. alẹ́ ní tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àyà ní alukur'an ọ̀pọ̀lọpọ̀ sura tàbí odidi kùránì gan ó lè wà lágbárí rẹ̀ tó bẹ́ẹ̀ náà kọ́lá yá rífọ́ àkàmà sọ́lá ó lè má ma àwọn ìdájọ́ ìtọ́rọ̀ mọ́ ìrún ní kíkí. fàyídàkan lọ yára fún akáàmà sọ̀la bí ọba tí a mọ àwọn ìdájọ́ ìtọ́rọ̀ márùn ní kíkí farubama yazidu fiha farubama yankusu fatakpalu salatu ó ṣe é ṣe kó kírun lé ó ṣe kó kírun kó dé kí láwàá fi yanjú rẹ̀ lètò ọ̀ràn ọba dàrú ma lọ́wọ́. falfaqi àwòlà àmìnì o tí wọ́n tẹ́tí pa àgbàdo pé nǹkan ṣe rí lásìkò tá a wà iná ajẹ́pẹ́ ń tá àtàrí síwájú láti jẹ́ ìmáàmù jù lọ alfaqi ni o ẹ̀ bá ma fi kí jùlọ ni o. وإن كان يؤمر المسلم أن يتفقه في صلاته كل يكون بوا فتا فتا oní apá aláṣẹ láti rí i pé alágbọ̀yé tó jíndò nípa ìsìn ọlọ́run níbo sí pé ntọ́lọ́wọ́n bá tó torí ẹ̀ dá wa iná lẹ̀sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti ìyẹn àtàlùjẹnu wọn ò torí kíni kan dá wọn tàbí kálí bá máa sìn ní ọlọ́run. Ma'ad ibn Jabal oni kuntu rọdífà nàbíyí sallallahu alayhi wa sallam ó ń bẹ lórí ẹṣin lẹ́yìn òjìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam bí kẹ́nìkan ogun ọ̀kadà ní ìsìn kọ́ wá gbìyàn kan sẹ́yìn rẹ̀ bá níbi ìṣẹ̀ṣẹ̀ pẹ̀lú mahab lọ́jọ́ náà ni àníbi wàá fẹ́ ṣe láǹfààní àwọn ẹ̀kọ́ kan wọ́n ní ya mahab eré mahab wọ́n dá nàbí ló ń pè é labaik mo jẹ́ pé rẹ èrè òjìṣẹ́ ọlọ́run kí n ká nàbí fẹ́ mi àtẹ́dìrì mahaqullahi ala al-ibad wa mahaqqul ibadi ala Allah ǹjẹ́ o máa jẹ́ ojúṣe ojúṣe rẹ tó kó o sì fọ́lọ̀ ìwọ̀ tó o jẹ́ lọ́n ǹjẹ́ o àlàákí ọlọ́run lórí rẹ ǹjẹ́ o mọ̀ bákan náà tó bá ìjọ máa ń tí ọlọ́run bó fi lẹ́sàn lé lórí bí a níwọ̀ kankan lórí ọlọ́run bọ́lọ̀ ń bá ṣe bọ́ bá kẹwàá tó tàfádúlà ni ó kó ṣe bẹ́ẹ̀ ni ó ní ọlá ńlá rẹ̀ ni ó bá sì bá fìyà ni nínú ìwọ ọlọ́run ìwọ ẹ náà tọ́lọ̀ ń bí ọ èèyàn ní tó báwọn fọmọ tọ́lọ̀ wọn fi san ọ lẹ́sàn-án tó bá pé ojúṣe rẹ àwọn sàábà wọn lẹ́kọ̀ọ́ pọ̀ ọlọ́run sàánú wọn pọ̀ wọn ní àdàbí tó pọ̀ a máa béèrè nǹkan lọ́wọ́ wọn láwọn àsìkò míì tí wọ́n mọ nǹkan ṣùgbọ́n wọ́n wọn torí pé kọ́ máa jẹ́ ìtumọ̀ míì tún bẹ tánàbí fẹ́ fún yàtọ̀ sí èyí táwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe nínú hajjatul wada ànábì béèrè wípé ìlú wo la wà yìí ná ààyè wo la wà yìí kí ni pàtàkì rẹ̀ àwọn nǹkan wọ́n sì mọ̀ àwọn nǹkan kàlà wọn wà wọn kọjá àràfà ọjọ́ tó pàtàkì ni wọn kò tẹ́ńtà nǹkan náà ní wípé ọlọ́ọ̀nìkan lọ́nà àtòjíṣẹ́ rẹ̀ ló fi jẹ́ pé bàbá wa àpá ìkànnì àwọn tàbí ni wọ́n ní ẹlòmíì tó jẹ́ ọmọdé pín ní sí yóò máa ka hadith báyìí àwọn ó sì wá ń jókòó àwọn ò wá tẹ́tí gbọ́ bí ìgbà fáwọn ògbó hadith tó fẹ́ sọ rí àlẹ́ alẹ́ kí wọ́n tó bí làwọn ti máa hadith mu ṣùgbọ́n bóyá ọ̀nà tó ń tún gbàgbà hadith mu bóyá lè kó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn lè jàǹfààní rẹ̀ wọ́n ra farabalẹ̀ gbọ̀ntẹ́fẹ́ wí. sẹ́yìn pé àwọn sàhábà rẹ̀ dùn àmì lẹ́hàn lẹ́yìn lára àwọn ẹ̀kọ́ tá a tún kọ́ lára wọn ni. mo ti máa ẹ̀kẹ́ ni a máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ fíìlì ń gbìdánwò tó tún wọ ní afẹ́ mú wá nìyí tí mo ti kọ́ láti kẹ́ni bí ọ̀nà tó ń tún fẹ́ gbé gbà ọ̀nà ọ̀tọ̀ ni ó wà farabalẹ̀ tọ́ba ti mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fẹ́ pé kò ní ju ń tọ́ ọmọ tẹ́lẹ̀ lọ yóò máa jẹ́ ìrántí. fájẹ́pọ̀ ọ̀bà wa mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àjẹpọ̀ ọ̀sẹ̀ gba ẹ̀kọ́ tuntun tó lékún ní mànú. yẹnni pé Mu'adh ibn Jabal anabi ni atadiri mahakullahi ala al-ibad wa mahakul ibad nti ìdánabí lónìí pé kultu Allahu wa rasuluhu alam musafa nínú ìpẹtọ èmi ọmọ o ṣùgbọ́n tí mo ọlọ́run mọ̀ ọ́n kò sì pa máfòjìṣẹ́ rẹ̀ lásìkò tá a wà yìí níta àbá náà a lè sọ pé Allahu wa rasulu alam ìwọ lọ mọ̀ ọlọ́run mọ̀ nítòótọ́ ẹlòmíín náà tún lè mọ̀ àsìkò ayé ànábì la lè sọ pé Allahu wa rasulu alam ó lè sókun fún wọn ẹlòmíín lè mọ̀ ọ́ nígbà pẹ́lú ọ̀nìkan so Allahu a'lam nítorí ìràwé nù lásìkò yìí ẹ̀rí pa àwọn afáàtì máa ń kọ nípa fíkìrì nǹkan kan ní àwọn afẹ́ padà ọ̀rọ̀ wọn ni pé wallahu ta'ala a'lam. Mu'adh ibn Jabal olùmítọ̀ ilé òjíṣẹ́ lọ́n Allahu wa rasuluhu a'lam àníbi anítọ̀ ọba mọ̀ ibi tá à ń lọ gangan ni pé haqqullahi 'ala al-'ibadi an ya'buduhu wa la yushriku bihi shay'a ojúṣe ọlọ́n ojúṣe wa ìwọ wa ẹ̀tọ́ wa àlàákí tó yẹ ká pé fọlọ́ ní pé ká máa jọ́sìn fún ká lè sì mọ orogún mọ́ lọ́wọ́ bá níbi ìjọsìn ẹ̀ ń bá wá ṣe báwọn tí ń ṣe lọ́n tí ò mọ orogún mọ́ lọ́wọ́ wa haqqul ibadi ala Allah ntọ́nà wọn fi san lẹ́sàn ní wípé Allah yu'adhiba man la yushriku bihi shay'a ọlọ́run ò ní fìyà jẹ ẹni tí ọba ti mọ orogún mọ́ lọ́wọ́ bá níbi ìjọsìn olùwọ́n abẹ́ ànábì rẹ̀ pé ọ̀dà àfọláwo bá ṣòro náà síkì fún àwọn ẹ̀rọ ọ̀dùn gbogbo ní tẹ́ bá rí kẹ́ ẹ dá lára tẹ́ ẹ bá ti fẹ́ bọ́ tẹ́ ẹ mọ orogún mọ́ lọ́n ọ̀rọ̀ yín fúyẹ́ síkì fún ọ̀rọ̀ ọ̀dùn nù sọ fún wọn o tọ́ ọ bá ti sọ fún wọn fàyẹ̀ tẹ́ kílù wọn gbára lé níta fẹ́ ló ń bẹ̀ ni wípé látàrí ìjọsìn lọ́lọ́run bá ń lo fi dá wa tọ́ba ti á pàpẹ́ nítorí ìjọsìn ni a jẹ́ pé alimuslimu ma'murun bí a ń yẹ tafakọ àfi sọláàtì kálágbòye tó jìndò dáadáa bí ètí ẹ̀sìn níbi nǹkan mi níbi ìrún kí yóò jìndò dáadáa ń bí àwọn ìdájọ́ tó bá rọ̀ mọ́ nítorí ọba tí lówó lọ́ni o ní ọba tí lówó lọ́wọ́ èyàn tún yọ zàká àwọn àdájọ́ tó bá jẹ mọ́ zàká èyàn tún láti tún wà mọ́ àwọn àdájọ́ tó bá tún jẹ mọ́ ájì èyàn tún lọ wà ìyẹn tí owó tó bá ti tó bá ti dé sẹ́ni wípé ẹnu àwọn àfáwòkò ní pílẹ̀ lórí pípa lẹ́nu tó lẹ́tọ̀ọ́ láti síwájú kírun jùlọ sẹ́ńtọ́ akùránì sọ́rí jùlọ ni àbí ẹ̀ńtọ́ máa fi kírun jùlọ ṣùgbọ́n tá a fà wá ń sọ bíi ni wípé táìpé lásìkò àwọn sàbí bá ní ẹ̀ mọ kùránì ká jùlọ ẹ̀ńtọ́ akùránì sórí jùlọ iná ẹ̀lẹ́ńtọ́ máa fíkìú jùlọ nínú àwọn sàbẹ̀ ṣùgbọ́n lásìkò táwa yóò ti yàtọ̀ dáadáa àwọn kéèké tí wọ́n akùránì ní mádùlẹ̀ arọ́bí lọ́dún yìí àwọn tí wọ́n ṣe tí wọ́n akùránì wọ́n lé lọ́gọ́rùn ẹ̀ńtí ò tí ì ka ìdá abíjá ọ̀nbẹ́nu wọn yàrá àgbẹ̀ wípé yàwó mi lè kọ́ máa kọ́ra wọn ìdádí kí ó mèrè ló ti mà ní fíkìú làfà mi sọ pé lásìkò tá a wà yìí ó yẹ ká yàn o lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́ há Kùránì sórí tí ọmọ nǹkan kan nípa àdájọ́ ọkọ̀ wùlé tí ọmọ nǹkan kan pa bàdí so ìyẹn jẹ́ nípa àdéhùn ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ fàyínká ní fìlìkìrọ̀ àti sàwáàn fàálámù bìsúnà ibi ká pé níbi kùránì tí a há sórí iye kan náà ni ọjọ́ ha odidi kan náà ni ọjọ́ ha ajẹ́ pé fàálámù bí sunna sunna ń bí àfàwà tó sí wípé àlámù bil ahkam ẹ bá ma àwọn ìdájọ́ ẹ̀sìn jùlọ wà sunna al-murad biha as-sunnatu nabawiyya lórí ẹ̀pẹ́ ní tí wọ́n bá lórí pẹ̀lú sunna àdìsí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àlámàrí tí a fẹ́ lo súnà fún bí aksar ó pọ̀ kọjá ká sọ pé àdéhìí nìkan torí kan níbi ní àtijọ́ àmọ̀ wípé rubba hamil fiqhin wa laysa bi faqih ọ̀pọ̀ ní ẹni tó wípé ìkà ń ru tíra fíkìw káàkiri kò sì jí domi fíkìw ló fi ní nadara Allahu imra'a sami'a maqalati fa addaha kama sami'aha ìtútù ojú ọlọ́mùbá ń ṣe fún ọmọnìyàn kan tó gbọ́ àdéhùn mi bó ṣe gbọ́n lẹ́nu mi bẹ́ẹ̀ náà ló ṣe pọ̀ ló ṣe wí fáwọn èèyàn torí pọ̀pọ̀ ní tó ṣe pé yọ gba àdéhùn yẹn ọkàn lè sọ àdéhùn kalẹ̀ àdéhùn yẹn tó sọ ọ́ lẹ́hùn ẹlòmíì lè ó lè fa ìdájọ́ ẹgbẹ̀rún jáde nù rẹ̀ ló fi jẹ́ pé ó ṣe ọ̀ràn àyàn bálígò á ní wọ́lẹ̀ àyà bó ṣe ààyè ẹ̀yọ kan ńlọba gbọ́yé ní ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run mo dé ti gba àwọn èèyàn bí wọ́n ṣe gbọ́yé ọ̀tọ̀ àwọn èèyàn tún àgbọ́yé ń bi àgbọ́yé wọ́n máa ń kẹ́mí jura wọn lọ. fàyídà kánú fi sunnati sàwáà. tẹ́mbà tó wá dọ́gba níbi súnà adékèfé aqdamahum hijra adékèfé ńbà kọ́ ṣe hijra ńgbà náà omi ọ̀tá rí síwájú torí pé nítorí ṣe hijra òun ó tètè láwọn ẹ̀kọ́ kẹ́kẹ́ àwọn ẹ̀kọ́ rẹ́rẹ́ nípa àwọn ìdájọ́ yóò tún ní sí látàrí pé òun ti ṣe hijra síwájú àwọn ìyókù rẹ̀ wọlé àádá ànàlẹ́bí yàtàkọ́ dàmú hijra tán. yakunu akthara ibadatan yàtọ̀ sí lẹ́yìn ni pé ẹ bá tún ṣe é jíra síwájú àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ ìjọsìn tiẹ̀ yóò ti pọ̀ ju àwọn tí wọ́n bá wá lẹ́yìn rẹ̀ lọ torí pé àwọn tí wọ́n gbẹ́sìn wá wọn ọ̀rọ̀ ayé ìṣẹ̀sìn ni wọ́n fi ń gbẹ́sìn káàkiri wọ́n fi ń sá káàkiri òun ti á wà níbi tọ́lọ̀ ti ṣe ìgbàláàyè sọ láǹfààní láti pẹ̀rún ó lè ṣe náfìlà bó ṣe wù ú ó lè ka kéókè ó lè ka jẹ́jẹ́ yẹn ni pé yakun akthara ibadatan àwọn yẹ̀kú na akitara ìlìmọ̀ tàbí ẹ̀tẹ̀ ẹ̀kọ́ òun ó ti mímọ̀ ju ẹni tó ṣe ìjẹ́ra gbẹ̀yìn lọ lẹ́nu mẹ́kàtà mọ́dàtàn tọ̀wé látàn yàtà àlàmù fi àlàhà ìlìmọ̀ tìrìpọ̀ ti pẹ́ ní Madina ó ti lo àsìkò tó gùn dáadáa lẹ́yìn pọ̀ fi ń wá ìmọ̀ wàyìnkánu fìlẹ̀ ìjọ àti sàwáàn fa àkọ́dàmù sínú náà tọ́jú péjọ kan náà níjọ sí yíjìlá níjọ kan náà níjọ gúnlẹ̀ sí Mádínà àdékù sọ akọ́bọ̀rọ̀ ẹ̀ ń bá dàgbà jù nù wọn ìyẹn wà síwájú kí ló fà á lẹ́nu lìkẹ́bí ẹ̀rọ láwùjọ haqqul ihtiram ẹ̀ ń bá jẹ́ àgbàlagbà òun náà àlàákí léwa lórí àlàákí ni wípé àábọ̀wọ̀ fàgbàlagbà ni lójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé laysa minna man lam yuwaqqir kabirana wala yarham saghirana. ẹni tí ó bá máa bọ̀bọ̀ tí ó bá máa bọ̀wọ̀ sàpọ́nlé fágbàánú wa kò sí rárá wa o bẹ́ẹ̀ náà ni àgbà tí ọba láàánú ọmọdé lójú kò sínú wa o ìwà rẹ̀ ọjọ́ má ti wá o báwa ṣe ń wù ọkọ́ ń wo ìlànà tí a ń wo وقولهم ولا يؤمن الرجل الرجل في سلطانه السلطان هو صاحب الولاية اللي انت سيطبي اني الاكوشو لا نبيك وإذا كانت الولاية فهو الذي يتقدم ثم bá ti ajẹ́ pé lábala ibi tí agbára rẹ̀ tó dé ni ajẹ́ pé ní ọ̀lẹ́tọ̀ọ́ láti jẹ ìmáàmù jùlọ o fasayibul masjid ẹ bá kọ́ mọ́sálásí lẹ̀ ní ìsìn fasayibul masjid ayé imáàmù masjid rọ́ọ̀tì masalan ẹ̀ ń tó ní àkóso mọ́sálásí lọ́wọ́ ìmáàmù mọ́sálásí ni ìmáàmù mọ́sálásí ọ̀hún ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ láti léwájú kírun pé àsìkò ń sọ̀rọ̀ ẹ̀já kírun àà ìmáàmù sì ń sálọ̀ ọ̀la lọ́wọ́ ẹ ṣe sùúrù ni o àfi tó bá ní ẹ máa kírun lọ ọ̀rẹ́ láì sáà ń já ń já ń já kò yé mi bó ṣe jẹ́ màánà lọ tó láǹfààní o. ìmáàmù masjid rọ́ọ̀tì masalan láyà takọ́ dàmà àlóyè ahad ńgbè jẹ́pọ̀ ní àyàn tí ń kírun wákàtí márùn ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí mihrọ́ọ̀bù pálọ̀ ń kódà wọ̀lọ̀ká na nínú ọlọ́lá jùlọ ní gbogbo nǹkan olówó jùlọ onímọ̀ jùlọ onídẹ́gbẹ́gbẹ́ ọ̀dàgbà jùlọ hàn wakadàlíkà aidan sahibul bayt bẹ́ẹ̀ náà lẹ́nu tó nílé rẹ̀ ẹ̀ nílé rẹ̀ tọ́kọ́lé sahibul wàláyà lónìí náà yakuna awla ẹlẹsìn rẹ yín lápẹjúwe àsìkò òun tó òjò ń rọ wá púpọ̀ kírun nulẹ̀ ọ̀rẹ́ yín tẹ́ wá lọ tí ọmọ tẹ̀jìrì dáadáa onólẹ́tọ̀ láti síwájú fún kírun fún yín o. ìlà ìdá adìmọ̀ lẹ́gbọ́ ìrìhì àfi tó bá yá tó bá yọ̀ǹda fẹ́ lomi lòkù. kọ́ọ̀lù tẹkìrìmọ́tò fìrọ́ṣùwò alẹ́bí ẹ̀fúrẹ́ṣùwò lè nàfi ìtẹ̀tí máa ń tẹ́ fúnra rẹ̀ àga tí máa ń dá fi jókòó ẹnìkan kan ò gbọ́dọ̀ jókòó sórí rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ fàlàyé ti sàn àlẹ́ illa bi ibni ẹnì kankan ò gbọ́dọ̀ jókòó lé lórí àfikọ́ yọ̀ǹda fónítàn ẹ jẹ́ wá padà sí inú tí a padà lókè qala al-mu'allif rahimahullah wa yanbaghi an yataqaddama al-imamu wa an yatarafa al-ma'mumuna wa yukammilu as-saffa afa ni ọtọna ọyẹ bẹẹ o anyatọkọ damale imam ẹnta àpè ní ọkùnrin òun yọ síwájú ni o ìmáàmù obìnrin ni màá dúró sáàrin ìní pé táwọn obìnrin abẹ́ kírun láàrin ara wọn ìmáàmù àti wọn àárín ni ọ wà ṣùgbọ́n pé tí ó kírun ni ó kírun fún òun ọ̀yẹ́ iwájú ni o làbáàfin sọ pé wọ̀yàmbági ànyẹ̀tàkọ́ dàmàlẹ̀ imam ọ̀tọ̀ náà o ọ̀yẹ́ bẹ́ẹ̀ o kí màmú ò léwájú wọ́n yẹtàrọ́ sọ́lìmà mọ̀mọ́ọ̀nù àwọn èrò ẹ̀yìn kí wọ́n wá jẹ́ kí sáfù wọn kọ́ dáadáa kí wọ́n ó tò dáadáa lẹ́yìn mọ́mù wọ́n yóò ká mélòó falẹ̀ awùwàlá falẹ̀ awùwàlá ẹ̀tọ́ abáríṣà fún bíi mẹ́ta mẹ́rin nínú mọ́ṣáláṣí kí wọ́n rárí dájú pé sáfù alákọ̀ọ́kọ́ ó ti kún tẹ́kítẹ́kí kí wọ́n tó fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ mọ́ bá wá fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ àárín ilẹ̀ wọn tura máa tò lọ́sọ̀tún lọ́sọ̀sì kì í ṣe pé lára ògiri lèèyàn lọ dúró sí o wọ́n yóò kámìlì sáfàlẹ̀ awọ́lá fàlẹ̀ awọ́lá sáfà alákọ̀ọ́kọ́ kí wọ́n jẹ́ kọ́kọ́ kúnná kí wọ́n tó fi sáfà ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀. wọ́n máa ń sọ́lá fábà ẹ̀ ń bá kírun lónìí ká ṣoṣo. ركعتان خلف الصف لغير عذر عاد صلاته. إن كنت مثلاسي kò tí ẹ gbẹ̀sùgbẹ̀gbà sáfùkù àbí òtí ìkó ọ́sàfẹ́ bá jamani ọwọ́ adádó lónìkan onìkan lọ́dàpọ̀ irú ẹni báwọn ìṣe bẹ́ẹ̀ kí ọ̀hún délẹ̀ ni pé tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ń rẹ̀ padà irú ẹni báwọn ò ní ọ̀hún o yóò tún rẹ̀ kíni o ṣùgbọ́n láwọn àlàyé tó pọ̀ à ń bọ̀ wá sí apá abẹ́hùn wọ́n máa ń sọ́lá fádán ẹnba kírun lónìí nìkan bó ṣe lákàkà lókè khalifa sọfì lẹ́yìn sáfù sáfù ti kún àbí òtí ẹ ti kún oníkan lọ́sàdó sẹ́yìn lẹ́gẹ́rì àwọn bẹ̀rẹ̀ tí ò sí àwáwí kankan fún irú ẹni báwọn àhán àdàsọ̀dà irun tó ti kọ́ kírun yóò tún kí padà. wa qala ibn Abbas radiyallahu anhuma. صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة مكن فلا نبي لورو جوكا فقمت عن يساره ìgbà tí ń darapọ̀ mọ́ ànábì lórí ọ̀run apá òsì rẹ̀ mo dúró sí fa àkàbàbẹ̀rẹ̀ àṣì ànábì ọ̀ra mú mi lórí látẹ̀yìn fàjà álẹ̀mí àyẹ̀mí nìyí ó wá fi mí dúró sí apá ọ̀tún rẹ̀ hadith yìí muttafaqun alayhi. adépínú àwọn tá a gbọ́n àwọn ìdájọ́ bíi méjì mẹ́ta kan ọ̀rọ̀ mọ́ ẹjẹ́ abẹ́rẹ́ láti di ìyá ń bàgẹ́yìn àtàkọ́ dàmẹ́lẹ̀ ìmáàmù kí ni àfa wa sọ nínú sẹ́ríhùn. قوله وينبغي يعني في ينبغي أن يتقدم, أن يتقدم الإمام أمام المأمومين إمام gbọ́dọ̀ síwájú wọ́n dayọ síwájú àwọn ìròyìn tí a ń kírun lẹ́yìn rẹ̀ náà mikdar mitar lóde wọn tí ó tó bí mítà kan hátà yàtọ̀ náà kanú mina sujudi wara'ahu káwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn bí kò gbọ́dọ̀ súnmọ́ wọn jù kí wọ́n fi láǹfààní láti máa forí kalẹ̀ lẹ́yìn tí wọ́n bá ṣe ìkọ́ mọ̀ tán kó tó bẹ̀rẹ̀ irun ya'muruhum bitaswiyati as-sufuf ìmáàmù láti pa àwọn èrò ẹ̀yìn láti pé ẹ kí sáà fún yín ẹ jẹ́ ó déédéé ẹ jẹ́ ó tò lọ́wọ́ọ̀wọ́ wa ya'muruhum an yatarafaw hatta la yakuna baynahum bainahum furajun yóò sì pa wọ́n láṣẹ kí wọ́n jẹ́ kí sáfù wọn kọ́ wà mára wọn kó súnmọ́ra wọn pẹ́kípẹ́kí tí òfin ní sí àlàfo kankan láàrin wọn àlàfo tó bá wà ń bẹ́ẹ̀ ṣètọ́ni yóò gbàgbẹ́ wọlé sí wọn o so kama fún àṣetán láǹfààní láti wọlé sí wọn lára lórí irun kí wọ́n jí kíta fún wọn kó kó kó sin wọn ní wọn kó sin jọ bí a ti máa ma ilé ọlọ́mọ wa ya'muruhum bẹ́ẹ̀ ni yóò sì pa wọn láṣẹ bí tẹkmílì sufufi al-awwali fal-awwal pé kí wọ́n jẹ́ kí sáfù pé ẹ má ti fi sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ̀ tí sáfù alákọ̀ọ́kọ́ ó fi kún ẹ má ti fi kẹta lílẹ̀ tí kìíní ìkejì tí ó fi kún wàhálà kazan faqad sabata annahu alayhi salatu wa salam kàánì yakun ó ti fẹsẹ̀ múlẹ̀ nínú hadith wọn lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam a máa sọ fáwọn sàbẹ pé sọfù kama tasuffu al-mala'ikatu 'inda rubbiha ẹ tò lọ́wọ́ ọ̀wọ́ gẹ́gẹ́ báwọn màláìka bí a ṣe máa ń tò 'inda rubbiha lọ́dọ̀ ọlọ́run ọba wọn báwo ni a ṣe máa ń tò yukamiluna sufufa awwala sáfù alákọ̀ọ́kọ́ wọn ò rí kọ́kọ́ kúnná kí wọ́n tó mọ́kejì wá ọ̀yàtara ọ̀sọ́wò náà fi sọ́fì wọn èyí sì gba àlàfo láàyè níbi ìsáfù wọn nìtí wọn bá tò adépé ìmáàmù ojúṣe rẹ̀ lẹ́yìn ìkọ́ náà kó tó wọ orí ìrun ni pé kọ́ra rí dájú pé àwọn èèyàn tó wám wám bí àwọn ọmọ ológun tí wọn ó tò dáadáa wọn láti ṣe lẹ́yìn ojúṣe rẹ̀ nù wọkọ lòhùn wọmọfẹlá fàbàn ẹ ń bá dáhùn kí lónìí ká tó ìdájọ́ lẹ́ẹ̀kejì nù o. afaani kọdiwadada fili hadith ó ti wá nù hadith wọn lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé la salata limunfaridin khalfa saffi ẹ ń bá dá dúró lónìí nìkan lẹ́yìn sáfù tọ́bẹ̀ ìṣe bẹ́ẹ̀ kírun délẹ̀ tí ò tí ò wá bí ó ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ tí ó fi tò pẹ̀lú àwọn àjàmáà irú ẹni bá ń kò sí kò ní ńláda kó kírun o yóò tún rẹ̀ kí ni o. wọ́rọ́ àrọ́jùlá anábìwárí arákùnrin kan ti ń dá kírun lórí sáfù lónìí kan ṣoṣo fa amarahu an yu'id ó wá pa láti pípẹ́ o síbi wọ́n nìkan dáadọ́ mi yá lọ́tọ̀ọ̀nù rẹ kí tí wọ́n ní táwọn afáàfẹ́ lórí eléyìí. sheikhul islam ibn taymiyyah rahimahullah bàbá ní yajuzu dhalika lil 'udhri tọ́jú kéèyàn bá ní àwáwí kan àbómi yẹn lè dá dúró nìkan lórí sáfún idha lam yajid makanin kí ni ẹsikíìsì ọ̀hún ni pé sáfù alákọ̀ọ́kọ́ ó ti kún tẹ́kítẹ́kí ẹ̀ẹ́kejì náà ti kún ìkẹta náà ti kún ọba tí ló ń fẹ́ lọ sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kọ̀sánà àti tọ́fẹ́ gbà tò nírú ìṣesí báwọn kò sí ní tí ó ṣèjú wípé yọ̀ọ́dà kírun lónìí kàṣoṣo lọ́wọ́ kótó di pé yóò wá kírun lónìí kan ńlam yajid makanan bàdàlà máa yẹ sẹtẹn gbogbo ntọ́ba nílágbára yóò rí pò nà yóò gbìyànjú yóò ṣapá tọ́ba tí a di pé ìrún fẹ́ bọ́mà lọ́wọ́ hátà làtà fún tàn aléyìn lè jàmáàtú àjẹpé yóò kírun lónìí kan tuntun nù torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha fattaqullaha mastata'tum ó ti gbìyànjú ó ti sapá. àmọ́ ìdàkánì yẹ sẹ̀tẹ̀yìn wọ́n táyé pé ọ̀nà àbáyọ bá ń bẹ tó lágbára láti dọ́gbọ́n sọ́yọ́ ara rẹ̀ adékùfà yáhàrẹ́sì kó gbìyànjú kó sapá kó sojú kòkòrò àyọkòrò bàbá ìnàrò jáde bóòlù wọn ó ṣe wà láàrin àwọn èèyàn ètí á tò níbi sáfún gbìyànjú ẹnitori pọ́ fẹ́ tán ọ òun sálà tan gbangba ni lójú lórí irun àwọn àbọ̀yé wa máa ń yà lódòdì wọn lànà bí ìpàṣẹ pọ̀ lórí irun pé àlàfo máa ń bí ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹlòmíì wàá gbọ́ yé sí kí wọ́n sọ àlàtàn báyìí kàtàkàtà lórí irun à síbẹ̀ ní báwọn ó làṣẹ kàtàkàtà ní ọ̀rá gbé sáàrin rẹ̀ tòtẹ́ yóò fẹ́ra láǹfààní láti tó pẹ̀lú àwọn jàmá làbá àfi sọ pé ama ìdàkánì yẹsẹ̀fẹ́yìn tó bá lágbára láti dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ tí ó fi láǹfààní láti wà láàrin àwọn èrò tí òfin ní dá dúró lónìí ká ṣoṣo kọyà síbẹ̀ o. nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé hàlà ìtàmẹ́sà fọ́rọ́jà ó sì wá hù kan kó dúró sí. Si, wọ́n sọ bá ń fún arákùnrin ìtọ́dádó lórí sáfù lónìí ká sọ pé ọ̀wá lè dọ́gba kọ́ wá àlàfo níbi tálàfo bá wà kí wọ́n rọra bí. àwọn ìṣẹ̀rẹ̀ sàrọ̀ jùlá tàbí kọ́ fa ẹnìkan sẹ́yìn ní àwọn èrò tẹ́ ń bẹ ní orí sáfù. lọ́dọ̀ àwọn hànábílà ìgbàláyè ń bẹ fún láti fààyàn sẹ́yìn káfílẹ̀ jọ dúró lórí mọ́sálásí. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà yòókù kò rí bẹ́ẹ̀ o àwọn kan náà tó kún wọn náà wọn afa nígbà wọn bìbí sọ pé wàkàrí àbáàdùn màṣáyéèkì ànyẹ kìtẹ́jùlá rọ́jùlá àyìn àwọn afa tó sọ pé wọ́n kórìíra wọ́n kọ kí sáfù ti pọ́n ọ̀wọ́ afẹ́ dábí olórí sáfù ẹlẹ́ẹ̀kejì níwọ̀ nìkan kọ́ wa lọ fà wọ́n sẹ́yìn wọ́n kórìíra rẹ̀ ìṣesí bá ń gangan ó lòdì sí àdéhìí tá a gbọ́ lẹ́ẹ̀kan. ìfẹ́ ẹ̀ lè tò lọ́wọ́ wọ ni bíi tàwọn màláíkà sáfù aláwọ̀kọ́ òkun tán kó tó di pé wọ́n fi kejì lélẹ̀ àti pàánù bíi ní ẹ̀kú sáfù yín kí sáfù aláwọ̀kọ́ kọ́ kọ́ná kí ẹ tó fi kejì lọ́lẹ̀ nígbà bá tí wọ́n á fààyàn wájú òdì sáfù aláwọ̀kọ́ ìpìlẹ̀ ju okónù tó fi fààyàn sẹ́yìn wọ̀láàkì ni ìdàtà àkàrà máa hù wọ́n sáfù pẹ̀ntì ń bẹ lẹ́yìn wípé ó ń ṣàkíyèsí pé ẹnìkan dá dúró lẹ́yìn tí ń kírun lónìí nìkan ṣoṣo tó wá fúnra rẹ̀ wá sẹ́yìn eléyìí kò sí tó burú mbẹ́ ìyún lẹ́tọ̀ bóyá gbàgbà lọ́ra fún ní fura ma pé oníkan ló máa ń bẹ lẹ́yìn bí akọ́ra ṣe ọ̀rọ̀ àti báwọn tòtí ó fi agbẹ́ yé pé ẹni nìkan ní ń bẹ lẹ́yìn tòtọ́ bá ṣe bẹ́ẹ̀ tó wá sẹ́yìn kò sí ti ó burú tí ẹ̀ bá wá ṣe é ṣe ajẹ́pẹ́ fàtàkùlọ́ màsàtàtún yóò kírun lẹ́yìn nù lónìí kan lórí sáfù yìí jẹ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ìkẹta ń bẹ̀ àdìsá abúlẹ́bí náà bá sọlẹ́tù máa nàbí yìí sallallahu alayhi wa sallam dáta layla mo kírun pẹ̀lú ànàbí lóru ọjọ́ kan ìgbà tí ń dúró apóòsì ànàbí mo dúró sí anabi wa wá fà mí láti bi orí èémú mi dúró sí apá ọ̀tún rẹ̀ ajẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀ ń bá tò lápẹ́ẹ̀sì ìmáàmù láti bẹ̀rẹ̀ ẹ̀rùn tí e délẹ̀ kò ní rùn mọ́ ìgbàláyè ń bẹ kọ̀ọ̀kan dandan kí ìmáàmù ọ̀ wá mọ́sálásí kó wá síwájú làwọn sọ pé yáǹbàgì ọ̀tọ̀ ni kìí sí dandan ìmáàmù lè wà láàrin káwọn èèyàn wà lọ́tọ̀ kí wọ́n wà lófin ṣùgbọ́n ìtọ́ da àbìlí kọjá pé ìmáàmù ọ̀yọ́ gbọ́ngbọ́ síwájú tọ́lá bíláì bẹ́ẹ̀ ni màsáwọ́ọ̀dì omi àti ṣe bẹ́ẹ̀ rí èèyàn bíi márùn-ún mẹ́fà jù bẹ́ẹ̀ lọ wọ́n lè wà lápá ọ̀tún ìmáàmù tí wọ́n èkérùn délẹ̀ kọ̀ọ̀bà rún wọn èèyàn méjì mẹ́ta márùn-ún tí bá dá wà ní apá òsì ìmáàmù tí ọ̀sẹ́ nìkankan lápá ọ̀tún wọn à ní ọ̀rùn. olùkó ti yẹ o. afáwa ni adith abdullahi bin abbas yadullu dhalika ala annahu la yajuz an yasaffa ahadun an yasari lil imam. adith ń tọ́ka sí pé kò lẹ́tọ̀ọ́ láti dúró sápò sí ìmáàmù ìdá lámìyà kún ányẹ̀mí ni àhàdùn tí o bá ti sẹ́ni kankan lápá ọ̀tún rẹ̀ àmì ìdá kánà yẹ̀mí ni àhàdùn fàyàjú mọ̀tẹ́nì kan bá ti ń bẹ kó sẹ́yìn àhóró kan ní bẹ lápá ọ̀tún sẹ́yìn máa ń wá wà lápá òsì ọ̀lẹ́tọ̀ torí pé kọ́ni sábàtà ó ti fẹsẹ̀ múlẹ̀ anabna Mas'ud radiyallahu anhu salla bayna alqamata wal aswadi abdullahi bin masoud ó kírun gbọ́ kan ó wà láàrin láàrin alkoma àti al-aswad ahadéèmẹ anyamini ẹnìkan náà méjì tí a kírun tí a fi kọ́ṣe abdullahi bin abbas ẹnìkan náà wọ́n dúró sápò ọ̀tún ẹnìkejì ń bẹ lápò òsì kódà àdìsí wọn gbà wá mọ òkú fán pé abdullahi bin masoud ló ṣe bẹ́ẹ̀ wà nukila dhalika marfu'an bákan náà wọ́n tún gbà nígbà wá pé ọ̀rọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam fàmà yakunu kulluhum an yasarihi fala yajuz sọ́kò ìgbọ́wọ̀ làpọ̀sì kọ̀kanáwó fabna abbasin fabna abbasin sallan yasari nabiyyi sallallahu alayhi wa turuka abdullahi bin abbas ó kírun lápọ̀sì ànábì ànábì wa darí ẹ̀ sí apá ọ̀tún ó máa mọ̀ wípé níyàn bá ṣe bẹ́ẹ̀ délẹ̀ lórí irun onítọ̀hún ò kírun o ẹjá tún padà sókè ìdá sanáà ìtumọ̀lẹ̀ ìkọ́ ọ̀mọ̀ta fámṣú ìlà sọ̀láàtì wà aláìkùmọ̀ sọ̀kì náta wàlúwà kọ́rọ̀ wọ́lá tàṣàbáhùn fama adọ́rọ́tùm fasallu wọ́mà fàtàkùn fàtìmù ìdá sanáà ìtumọ̀lẹ̀ ìkọ́ ọ̀mọ̀ta tẹ́bá ti gbọ́ tí a ń ṣe ìkọ́ ọmọ wọ́n ti gbé ọ̀run àrò ọlọ́wọ́kọ́lọ́wọ́ kọ́ọ̀rọ̀ ṣẹlẹ̀ láìra ìlọ́lọ́ ṣẹlẹ̀ ní múdàrú sọ̀rọ̀ lọ́ fọ́nṣú ilẹ̀ sọ̀lá àti ẹ̀rọ máa rìn lọ sí mọ́sálásí ni o wà aleikum sakin na ó di ọ̀ràn yà fún yín ẹ̀dín mímọ́ ìrìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàlúwàkọ́ọ̀r àti ìfarabalẹ̀ látàsọ̀rọ̀ ẹ má sáré o ẹ má yára o ẹ má pọ̀ yára tàṣàbùkù rẹ̀ ilẹ̀ lẹ́kàrọ́ọ̀t nígbà tí pẹ̀lú lọ́yẹ̀ kó o ti ṣe léyìn fọ́nà àdéhùn fàṣọ́lù ètò ẹ̀bá bá pẹ̀lú ìmáàmù ẹ̀kì rákà kan lọ́ba ni rákà méjì ni kì pẹ̀lú ìmáàmù wà máa fà tàkùn èyí tó bá wàá bọ́ ọmọ yín lọ́wọ́ fà àti mú ẹ pé yẹnni pé ìtọ́ àkọ́kọ́ bá ń ìnirun ti àkọ́kọ́ nínú rákà mẹ́rin ọba rákà méjì gbẹ̀yìn pẹ̀lú imam níbi ọ̀ràn ìṣáì ìkíní kejì tọ ẹ ìkẹta ìkẹrin tọ bá pẹ̀lú imam onìkíní onìkejì irun tiẹ̀ àjẹpẹ́ màtí imam bá sálámà ó mú kẹta àti kẹrin wá lẹ́yìn tí ó ka fatia nìkan tí ó sì kéwù jẹ́jẹ́ tó o bá ṣe báwọn ìtìmáàmù ló ṣeun. mọ̀tẹ́tà bábá ìmáàmù níraka ẹlẹ́ẹ̀kẹta àti kẹrin tí màmú wa sálámà tán tá a wá múraka méjì tí a wá lẹ́yìn tó ka fatia sókè tá a sì ka súra àbáwọn ááyà lè lórí ajẹ́ pé kọ̀dọ́wù la ṣeun asan gbèsè mu méjèèjì náà àti fa àti mú àti fa kódó méjèèjì ló fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam làwọn afa àfisọ wípé gbọ́dọ̀ pípìlẹ̀ ni pé kínyìn ò ti wà mọ́sálásí gẹ́gẹ́ bí àdéhùn ta kà níjẹjọ nípa ọlá tí ń bẹ fún ìrun jàmáà anabi ni man salla lillahi arba'ina yawman ẹ bá fojú ogójì ọjọ́ kírun fọlọ́n yẹn pé ó kírun ogójì ọjọ́ ó wá kí ní jàmbá níbi irun kọ̀ọ̀kan yóò dúró kó takbiratul ula kábàrà alákọ̀ọ́kọ́ òun àti ìmáàmù ni àjọ ń ṣe yẹn otu máa ń ṣe gbé kọ́ọ̀nù báyìí ó ti wà alákọ̀ọ́kọ́ báyìí òun àti ìmáàmù ìmáàmù ti ń ṣe náà ti ṣe ó síbẹ̀ ń bí irun ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ní gbogbo òun wákàtí márùn kí wá pé ogójì ọjọ́ irú ẹni báwọn kó ti bàtí lọ́wọ́ bàrọ̀ àtàn bàrọ̀ àtùmínà nífà wà bàrọ̀ àtùmínà náà wọ́n yọ oko onítàn fódà kúrò ní oko àwọn tí ó wọ̀ náà wọ́n pa oko rẹ̀ rẹ́ kó náà mùnáfìkì kò ní jẹ́ mùnáfìkì torí kí ni ó kírun wákàtí márùn-ún ó kì í jẹ̀ náà léra fógójì ọjọ́ ọlọ́nsàánú wa one over five lọ́pọ̀lọpọ̀ ń jọ́ mi ẹlòmíì two over five. yẹn ni pé ìdásánná ìtòmọ̀lẹ̀ ìkọ́ mẹ́ta tẹ́lágbọ́ tí ń ṣe ìkọ́ mẹ́ òkè àti tó àdéhùn sọ̀rọ̀ mi tún wà lẹ́yìn mo ní sọ̀rọ̀ mi tún wà lẹ́yìn ok ń bẹ̀. ó ní wàá fi Tirmidhi nínú ẹgbàá ọ̀rọ̀ mi ètí bàbá wa Tirmidhi tí a gbà wá ìdá ata ahadukum salata wal ìmáàmù ala halin falyafna kama yafna wal ìmáàmù bẹ́ẹ̀ nìkan nù yín tọ́ba wá sí masilasi tọ́wọ́ akírun ó wá bá ìmáàmù lórí ìṣesí kan bí ìmáàmù ṣe ń ṣe ń gẹ́lẹ́ oníkíwọ́n ní òṣèṣe o ẹni pé ìyàn dé ìmáàmù ti wà ní ìforíkalẹ̀ ìforíkalẹ̀ ni wọ́n náà ti lọ́ọ́ bá kìí sọ́kọ́ wà á ní àrò mo ká máa bọ̀ wá sókè darí nǹkó bára kẹlẹ́ yìí lórí ìṣèṣọ́ bá ti bá ìmáàmù ìgbà náà ló ti wọlé ti lórí mu ọ̀pọ̀lọpọ̀ tí a bá dé mọ́ṣáláṣí sáré pé ìmáàmù ti ń ṣe tàṣáwùdù lọ́wọ́ ó ti ń ṣe táyà wọn ò ní jẹ́ ìrun wọ́n máa retí kí wọ́n sálámà àṣìṣe ńlá lélẹ́yìn jẹ́ àṣìṣe ńlá lélẹ́yìí jẹ́ àwọn míì sì mẹ́tọ́ sọ pé wọ́n wọlé ti imam wọ́n jọ sí táyà tí màmú bá ti sálámà wọ́n jáde kó lórí irun àwọn lọ́ọ̀ fi jàmáà lélẹ̀ àṣìṣe ńlá lélẹ́yìn náà tún jẹ́ nígbà tí bá imam lórí ìṣesí káàbọ̀ mi akálàṣe ọ̀bà aráka kankan tí wọ́n jọ ìrẹ̀ ni ó kírun rẹ̀ délẹ̀ kálukú kírun rẹ̀ délẹ̀ kìtìbẹ́ wà wọ́n kò lẹ́yìn náà wọ́n látọ̀ ti àmọ́ lẹ́kọ̀ọ́ iṣẹ́ rẹ tó o ṣe o ti fẹsẹ̀ yí dànù nù ọlọ́run sì ní àmọ́ yìí iṣẹ́ wa dànù. nínú sẹ́ríọ̀n àfọwọ́ akọ́lọ́n kí ó bá ní kẹwọn wọ́n ní fàkọ́lù ìdàsọ̀mọ́ ìtumọ̀lẹ̀ ẹ̀kọ́ mẹ́ta síbẹ̀ náà ok hadith abdullahi bin abbas tayyib qawluhu ìdá sàmáyì sọmọdé ẹ̀kọ́ màtà fámṣú ìlà sọ̀lá yẹn ni pé nù hadithin náà nàbí sallallahu alayhi wa sallam asọ̀hábàtà ànyàsàn-áwò ìdàjáwò lè masjidà. ànábì kọ́ fáwọn sàábé láti máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ ìpọ̀ṣẹ̀ṣẹ̀ ni pé ìrìn tí ń bẹ láàrin pé èèyàn ń sáré àti èèyàn rọra rìn ó làwọn spọ́ọ̀tì máa ń ṣe wọn ni à ń jọ́ọ̀gì àbí ìyẹn máa ń jọ́ọ̀gì wá sí mọ́sálásí torí kíni ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá à ń gbé lọ mọ́sálásí òun wọ́n fi máa gbé àgùdá nípò ni bẹ́ẹ̀ ni wọ́n máa pa ìṣe wa wọ́n máa parẹ́ ìgbésẹ̀ rí ó lè bá wa pọ̀ ọ̀rọ̀ máa gbẹ́sẹ̀ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ló fi jẹ́ pé jìṣẹ́ lọ́wọ́ bá sọ́dọ̀ bá wà àlèyé ọ̀sọ́dọ̀ tí máa lọ mọ́sálásí ẹsẹ̀ rẹ̀ máa ń sún mára wọn ìgbésẹ̀ rẹ̀ máa ń sún má wọn. من النبي صلى الله عليه وسلم صحابة يسعوا إذا جاءوا المسجد Ànábì kọ̀ fáwọn sàádé ká má máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí bá ń lọ sí mọ́sálásí láti kírun wa amara man yamshu bita'uda oníkàrà máa rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa sakinatan wa waqar àti ìfarabalẹ̀ wọ̀ fala tasra'u ẹ má sáré o wala tarkudu ẹ má tọ́ bí ẹṣin wala tas'au ẹ má pọ̀ṣẹ̀ṣẹ̀ hatta taksura al-khatawat kó lè bá jẹ́ pé àwọn ìgbésẹ̀ yín tẹ́ gbé lọ sí mọ́ṣáláṣí kó lè bá pọ̀ dáadáa fama adraktum fasallu wa ma fatakum fa atimmu ay idha adrakta rak'atan aw rak'atayn tó bá bá ìmáàmù ọba rákà kan àbí méjì pẹ̀lú ìmáàmù salli ma'a al-imam. tíráka tó bá ń pẹ̀lú imam fúnmi ìdá sọ́lá mà fàtìmù mà fà fàtìmà mà fà àtàkà tí màá bá wá sálámà wọn náà wàá pé ìrun rẹ ètò ti bẹ́ẹ̀ lọ́wọ́. kọ́ọ̀lù wàfi tìrìmìdì ìdá ata àdókùnmù sọ̀láta wàlẹ̀ ìmáàmù àlà hàálìn. lọ́dọ̀ abu dawud àni rasulillah sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù ìdá àtàyìtún. anabi ní tẹ́ ẹ bá wá sí mọ́ṣáláṣí wa nahnu sujudun tẹ́ ẹ wá bá wa lẹ́yìn tó ti forí kalẹ̀ fasjudu ma'ana ẹ̀yà àforíbalẹ̀ pẹ̀lú wa o ṣùgbọ́n látàwọn dó àṣẹ yìí á ẹ má ka eléyìí kan pé ẹ ti bára káàkan lórí ìrun o wàmàn adraka raki'ata ẹ bá bá imam nínàró nígbà tí ń ka fatia àbígbà tí ń ka sura àbígbà tó rò kù tí ọba tí ìgbòrí òkè fọkọdé àdàlàkà sọdá onítọ̀ ti bá ara kàún nù. yẹnni pé fàyídà àtẹ́yìntà wàlẹ̀ imam sàájẹ́dọ̀n àfààní ti ọ̀sán tí mo wí wọ́n ti yẹn bá wá sí mọ́sálásí tọ́wá bá imam lẹ́tọ́ sí pé ó ti forí kalẹ̀ látẹ̀ntẹ́dẹ̀r má retí kí imam ó dìde orí ìforí kalẹ̀ ní kí wọ́n ní òkè lọ́ba. bal kabbir bí sí pé yàtọ̀ wasjud foríkalẹ̀ pẹ̀lú imam ṣùgbọ́n láàtà ń dàtílì kàrọ́ kìhàtà rákà máka kúnpọ̀ báraka ń wò amẹ́dá àdìrátà wàwà rọ́ọ̀kìhàn ṣùgbọ́n tó bá bá imam lẹ́ńtóró kún fàrọ̀kà àtàmáwò tó wá láǹfààní láti rúkú pẹ̀lú imam kò tó gbórí òkè fàyínà kàtàkùn kọ̀dé àdìrátà àbí ìrọ́kàtà adé pé ìwọ náà ti bára káwọn o ti bá pẹ̀lú ìmáàmù ni ó bá yẹn pé àsìkò ó ti lọ ìjọ mẹ́jọ lágbára Ọlọ́run a máa ṣe àlàyé nípa ẹntara rẹ̀ ọ̀yá bó ni ó ṣe kírun kò lè ṣàlùwàlá àbó lè ṣàlùwàlá ó lè nàró kírun nínú ilé kó sì jókòó wọn tó bá ní kó wọn lọ mọ́ṣáláṣí ìjókòó ni ó ti kírun bó ni ìdájọ́ rẹ̀ bó ni irun rẹ̀ ẹ̀ńtọ́ra rẹ̀ ọ̀yá oró lójú kò rọrùn fún láti máa ṣe àlùwàlá ní gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun ǹjẹ́ gbà láàyè ń bẹ fún un kó fẹ́ kan ẹyọ kan kí kírun méjì pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n kó àjù ọjọ́ mẹ́jọ lọ. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أحسن الله إليكم جماعة جزاكم الله خيرا adé allah kò bá yin sàwọn sheik wa ní ẹ̀sán dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bèèrè wípé ìfọ́ tó bá wà nínú inú ilé kan tó ṣe yàrá tó bá wà ní amàláìkò níwọ̀ ní sallallahu gbogbo lẹ́yìn làwọn màláìkà ò ní wọ̀. àní tí bá ti ní ọ̀dọ̀ ẹja jìnnà sí ẹ méjì àdọ́gbọ́n sí ọlọ́run sànù wa. asalaamu alaykum wọ́n ní tó kó bá ṣẹ̀rí àmú kóbìnrin mùsùlùmí ń ṣe wá sí lórí rédíò. kọ́ tọ́nà kọ́ bá mú bóbìnrin ṣe lè wò kọ́ máa kéwú kọ́ ló ń ṣe wá sí i lórí rédíò àbí lórí tẹlifíṣàn kọ̀tọ̀nà àwọn Aisha radiyallahu anha tọ́lántọ́ nípa àwọn tí wọ́n ní mà nínú àwọn sàábé kò sí ẹlẹgbẹ́ mọ̀mọ́ Aisha radiyallahu anha Abu Musa al-Ash'ari ó ní má ashkala alayna amrun àlámàrí kan ìdájọ́ ẹ̀sìn kan kọ̀dàrú máa lójú rí ká wá lọ sọ́dọ̀ màmá Aisha ká lọ ṣèwádìí ń pa àdájọ́ ń àfikọ́jọ́ pa àrí ìdájọ́ ń lọ́dọ̀ màmá Aisha lọ́dọ̀ yẹn lọ́wọ́ àníyá tó ń ti bẹ́ẹ̀ náà kò sí inú àkọọ́lẹ̀ kankan pé tọ́ màmá Aisha o ọwọ́ alága àjókòó tẹ̀síìrù fáwọn ọkùnrin o àbí fáwọn obìnrin o àbí kíní o sòkòtò náà o sọgbẹ táwọn rí ti ń sọ̀rọ̀ lásìkò sí i ó ti ti wá pọ̀ bàjẹ́ nìsín ní Ramadan torí pé nusratul azab ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run jùlọ àwọn tí wọ́n má jùlọ ọ ń sọ fún sẹ́ńtírì tó ṣe pé kò sí sẹ́ńtírì tó bẹ̀rù ọlọ́run tó dáa tó sẹ́ńtírì tí wọn ọlọ́run bá wọn sọ̀rọ̀ wọ́n bá ń bá wọn yá nìsa ànábì yìí. Eh, wala takhdana bil qawli tẹ bá ń sọ̀rọ̀ ẹ má dín ń sọ̀rọ̀ torí ẹ̀ ń tí àárẹ̀ ń bẹ́nu ọ̀ka rẹ̀ kọ́ máa rò wípé àbáwọn ìyá yìí àbí àbíyàn gba tèmi ni. bóòlù yẹn ti fẹ́ sọ̀rọ̀ lórí rédíò bóòlù yẹn ti fẹ́ kááyà tí kíkà obìnrin tó fẹ́ káwọn tí ò ní dá ọkùnrin ní ìlọrùn. adìsí làdá lè ka àwọn jẹ́ pé wọ́n máa ń ṣe wáàtí lórí rédíò wọn ó tún wá déhùn sọ̀rọ̀ pé wọn ò sì tó nǹkan kẹlẹ́bà ròyìn pé bẹ́yà màkì ayíṣà àsìkò àtàlà ayíṣà àsìkò yìí àwọn kan bẹ́ẹ̀ máa dùn wọn sábẹ́ pé wọ́n ó ṣe gbogbo òkè rẹ̀ wọ́n ó ṣe wọ́n ó ṣe fún ní tí ó ṣe kájàkájàkájà ṣòkò lẹ́tọ̀ọ́ obìnrin tó bá màkì àwọn ọmọ rẹ̀ olùkọ́ àgbà níbẹ̀ tàbí tá a bá rí mọ́sálásí pé à ń fún obìnrin nìkan ìyẹn wà ń bẹ̀ tí wọn ò sì ní lo microphone gbèlè gbàtí spíkà sòkò náà máa sàáfà ń bẹ̀ ń muftiya sòsùmọ́ lórí rédíò tẹlifíṣàn kọ́lẹ́tọ̀. asalaamu alaykum wọ́n ṣe ọ̀rọ̀ yẹn ni fún obìnrin tó bẹ́ẹ̀ kẹ́hùn láti ṣe ìkọ́lá. ìtàn àfa àsọ ni wípé àti àdáàn. àti ìkọ́ọ́mà obìnrin ò ní í ṣe kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n àtìgbọ́ tí mi lọ́dọ̀ àwọn obìnrin ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá kírun kódà nínú ilé wọ́n ka jẹ́jẹ́ wọn ò ní ka òkè ẹ lè ka òkè màná ibà fáyín ní bẹ́ẹ̀nbẹ́ ibà ọmọ yín ní bẹ́ẹ̀nbẹ́ sokosi tó burú obìnrin lè ka sókè tí bá ń nù ìmáàmù obìnrin tí a ti agbọ́ yìí sí pé àti ilé àti mọ́sálásí gbogbo ẹ̀ ìdákẹ́jẹ́jẹ́ ni. asalaamu alaykum. wọ́n ní kí ni kílá máa ń sọ tó máa ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́. kílá sọ tó máa ṣe ìkọ́mọ̀ lọ́wọ́. kábàáwo àmúmu ọ̀rọ̀ jíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam tó sọ wípé. إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول àwọn àfáà kan wo àdìsí ń pé ọ̀rọ̀ náà rẹ̀ ọ̀rọ̀ tó kárí ni sọtaba ti àgbà pé ìdájọ́ rẹ̀ ń tọ́ kárí ni tẹ̀síǹsì kan bá ti ń ṣe Allahu Akbar Allahu Akbar wọn náà ṣe ashhadu an la ilaha illallah ìyẹn náà ṣe tó bá débi qad qamati salatu àdìsí dọ̀ ayín fò kánbẹ́ tí àkọ́ọ̀mà Allahu wa àdámáha àdéhùn wà dọ́yìn sóńgbò ti wà dọ́yìn fún kò ní tí ó ṣe ń bi ìdájọ́ nù àjọkọ̀tì kọ́mẹ́tì pẹ̀lú àtùbí nínú òwe Allahu akbar Allahu akbar la ilaha illallah la ilaha illallah. assalamu alaikum ń bèrè bèrè wípé ìgbàwó láka suratul Fatiha lórí irun àti wípé láka suratul Fatiha lórí irun àti wípé ṣé ọ̀ràn yàn ìgbàwó láàkà suratul fatiha lórí irun àti pé sọ́ràn yẹn ni bàbá fẹ́ kí n náà láàkà suratul fatiha ọ̀ràn yẹn ti ní káta suratul fatiha torípé ntí ọba kà lórí irun la salata liman lam yaqra bi fatihatil kitab ntí ọba kà suratul fatiha lórí irun kò ní irun o. asanallahu alaikum ní ẹ̀dá pẹ̀ bá ní sàlàyé bí àṣetán ṣe dé àárín àwọn màláìka. bí ṣètàn ti dáhùn àwọn màláíkà ah. ok ìbílísì alákọ̀ọ́kọ́ àbí ah, ẹjọ́ ìdíjọ́ mẹ́jọ kátó lọ sílé yìí kan dáadáa wọ́n máa jẹ́ pàmò ìsirọ̀lì yàtì níbẹ̀ lágbárí. wọ́n ní. assalamu alaikum wọ́n ní ẹni tó bá ní mọ́sálásí ẹni tó kọ́ mọ́síjìrì sílẹ̀ tí ó sì máa kùránì ká tó ṣe túláàsì ní pé ló ṣe ìmáàmù. tó bá ti máa ẹ̀yàn ìbéèrè ni pé ẹ bá kọ́ mọ́ṣáláṣí tá a sọ pé síbẹ̀ ní báwọn tó náà ní oṣù iwájú tí ẹ máa kírun tó bá jẹ́ pọ̀ máa ń tí ó lè kà lórí irun àtàwọn tí ẹ máa ń wí láwọn àyè kọ̀ọ̀kan oní àlọ́ lẹ́tọ̀ọ́ láti ṣíwájú ṣùgbọ́n ìtọ́ da jù ní kọjá wípé yọ gba ìmáàmù tí ọba lórí tó lè ṣe fún ìmáàmù tọ́ba lẹ́ni tí ó máa ṣíwájú kírun tí ò ní gba kọ́bọ̀ eléyìí lọ dáa jù torí pé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ lórí irun tó apá mọ́kànjá mùsùlùmí lásán nìkan agbára rẹ̀ ò lè ka àfi kéèyàn jẹ́ ẹni tó nímọ̀ nípa ti ọjọ́ náà àbáyọ ṣùgbọ́n eléyìí asanallahu alaykum wọ́n ní ìjẹ́ ó pẹ́ dandan fún àwọn tó bẹ́ẹ̀ kírun kí wọ́n kápẹ́ ìrun kan tó kírun ní jamaa. ìtàwọn àfáà sọ nípa àrùn pípé ọ̀ọ́kẹ́nu ju bá a ti gbọ́ yé nínú ìbálò sọtọ́ bá fẹ́ kírun ní ìsìn sẹ́kẹ́ bá ti pèrún mọ́tíláṣí tá a sì fẹ́ kírun àní láti pèrún mọ́ ṣùgbọ́n a wà láàyè kan fúnra wa fẹ́ kírun ìbá àṣẹyìn nìkan lè fẹ́ dá kírun láàyè èèyàn pèrún o kó fi jẹ́ pé gbogbo ń tó bá gbọ́ ìrun yóò jẹ́rìí gbé ìrun wájú ọlọ́run tó bá dé ọ̀gbìn àlùkìyàmù èèyàn pèrún o. Assalamu alaikum ìbéèrè tó parí wọ́n ní ní ìjẹ́jọ́ ẹ ṣàlàyé fún wa nípa ọlá tó ń bẹ fún fún yàrá ti kírun ní jamaa sọ pẹ̀lú níta ẹ̀kọ́ wa ní èmi fẹ́ kàjáde fún wa wípé um, tí màá bá ìmáàmù lórí sujud irú ń tọ́ yẹn kó má tún dúró kó fi kírun tán láti bá yìí pé tó bá bá ìmáàmù lórí sujud yẹn tó dé bá kírun lọ irú ń tọ́ wọn bá jamaa ṣé kó wá dúró bí tó bá ti dé páwọn yẹn wà ní ìta kójọ la jamaa ni àti kó bá ìmáàmù lórí sujud. mo rò pa gbọ́ ìbéèrè yẹn yìí òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó ṣe wá lójú ọ̀yìn sí ọ̀run jama tó sì sọ ládàá àtẹ̀sán tí ń bẹ́ ń bẹ̀ iná àlọ́sọ fún wa pé tọba ti lè pẹ́ dé mọ́sálásí tí màmú wà ń forí kalẹ̀ àbọ̀ wà lórí ìṣesí kan lórí ibi tó ti bá náà ni kò ti jẹyìn rẹ̀ lórí ibi tó ti bá náà ni ká ti kí ti kọ́ máa dọ́gbọ́n sílóòrìn ìrìn tó sílóò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbé àwọn. Ah, ń ti gbórí kò bẹ̀rù kó rákà kẹyìn sí ni yìí so ọlọ bá ìmáàmù ọjọ́ rẹ̀ ni o akálàṣe tí yàn bá kírun yẹn tán ní ìmáàmù lónìí nìkan àwọn tí a bá tún kírun jẹmọ́ táyé pásítọ̀ tí yàn máa ń ṣe náfìlà ni ìyẹn tún lè kírun padà ní lẹ́yìn wọn kí òfin lọ ládàá pé ó kí jàmá náfìlà ó ṣe náfìlà ń jàmá <laughs> torí ọ̀sẹ̀ nìyẹn o ọlọ́run sànù wa àsìkò ọ̀run ní kẹ́ẹ̀jọ́ àtìlẹ́kàn hafizu ala salawati wa salati wusta odidi ayé akurani ni ẹ mójútó òun wákàtí márùn ẹ rí pé nkí lásìkò rẹ̀ àti ìrun tí ń bẹ láàrin gbọ̀ngbọ̀n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afá àsọ ń bẹ ìfọ́tẹ̀ wọn jùlọ ni pé òun àlàásárì ni ẹ mójútó ntọ́nà tó fi dá sọ ni pé lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn máa ń sun kèlú lá ìlú láwọn lásìkò yìí a máa ń sùn lẹ́yìn bóòrì di asiri ẹlòmíì pẹ̀lú láti ẹni wá jágùn tí asiri bó ti bọ́ ọmọ lọ́wọ́ sí hafiz alasọ̀rọ̀ wá ti nù irun àsìkò rẹ̀ ká máa fi lọ́kàn nínú suratul Ma'un fawailun lil musallin alladina hum an salatihim sahun kì sáwọn tí èkìrùn rárá lọ́wọ́ bá ń ṣèlérí ìyà fún bẹ́ẹ̀ àwọn tí wọn ò fàsìkò ọrùn sọ́kàn ní bá wí nígbà àsìkò ọrùn ti lọ wọn tó lọ kí àwọn tó lọ́wọ́ bá ń bá wí nìyẹn ẹjẹ́ sàkólé ká àsìkò ọrùn ọlọ́wọ́n sànù wọ yóò gbà létí fún wọn Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مفرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك